Tóyìn àìmákù mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ò kì í ṣe ní yẹ̀yẹ́ o ò kì í ṣe ní ẹ̀sìn torí inú mi máa ń dùn tí n bá rẹ̀yìn sẹ́líbírìtì yẹn tẹ̀sítrọ́kù tọ́lọ́n fúnra rẹ̀ dẹ̀ ṣàánú yín ẹ kì í ṣe ní àbùkù o àbùkù òdẹ ní bus stop kò síbi tí ò lè bá o olórúkọ làbùkù máa ń wá kiri o àyímákù ìyá ire ṣọ́ ara ẹ̀ ṣọ́ ara ẹ̀ o ò ní wá ohun tó máa jẹ dáràn o ò dẹ̀ ní ṣìrìn ìkọ́kọ́nu gbogbo yín ẹ̀ ní ṣìrìn o lágbára ọlọ́run látòrí àwọn ọ̀gá ọ̀gá débi tí gbogbo yín dé mo rí fídíò kan ẹni tó lọ bá dòwò pọ̀ yìí wo mẹ́nìkan lè yàn kí ń yẹ̀yẹ́ o ṣàforíjì fún mi o mi ò wá láti wá bà tẹnikẹ́ni jẹ́ ṣùgbọ́n mo fẹ́ kìlọ̀ fún ìyá ire ni Tóyìn o Tóyìn o ìyá ire díẹ̀díẹ̀ o ó ń ṣe ní àbùkù o ní tipẹ́tipẹ́ ni mo ti nífẹ̀ẹ́ mo bẹ̀ẹ́ ni o nítorí tọlọ́run mo fi títóbi ọlọ́run mo fi bẹ̀ẹ́ nǹkan tó bá tẹ̀yìn ẹ̀ bọ́ mi ò ní fẹ́ kó pariwo síta ẹni tó lọ bá dòwò pọ̀ kì í ṣe pọ́hùn náà kì í ṣọmọ o ṣùgbọ́n téèyàn bá ti lè sọ̀rọ̀ jù á sọ ohun tí kò yẹ kó sọ mo rí àwọn kan lóríṣiríṣi oníṣòwò ṣọ́ọ̀tì o ò dẹ̀ ní dààmú lágbára ọlọ́run ò ní dààmú o ṣó mọ̀ pé ọkọ ò lẹ́mi wàhálà ìwọ náà ò dẹ̀ kì í ṣe oní wàhálà yorùbá ni mò ń sọ fún ẹ o ìyá ire tóyìn ayé má kú yorùbá ni mò ń sọ fún ẹ o mo dẹ̀ fẹ́ kó gbọ́ yorùbá yẹn ju ibi tí mo sọ dé lọ o ò ní dààmú o ò ní dẹni ẹ̀tẹ́ o lọ wo láìdé bákàrè sórí bọ́mọ yìí ṣe yẹ̀yẹ́ ẹ̀ sórí pé láìdé bákàrè ò lè dáhùn mo fi títóbi ọlọ́run mo fi bẹ́ẹ̀ ìyá ire lọ bù níbi tó fi lẹ̀ o ò ní dẹni ẹ̀sìn o mi ò fẹ́ kó sọ pé kí ló kan ìyá yìí ní.